لنا واشهد ان سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى اله واصحابه وازواجه وذرياته والتابعين لهم باحسان الى يوم الدين اما بعد السلام عليكم ورحمه الله وبركاته ألا أظن أن الله أدرى والتقوى وهو محمد صلى الله عليه وسلم tí ìtẹ́nà ọmọ bá ìwábà ẹ̀ ọmọ bá ìgbà àwọn ìgbàgbọ́ dáadáa pẹ̀lú ìlànà ẹ̀ lórí ìgbàgbọ́ abẹ́rẹ́ ọba àdúgbòlá àwọn òkú bí ẹni kọ̀ọ̀kan wá àwọn tọ́lọ̀ tó ti sọ̀rọ̀ pẹ̀lú wọn. bákan náà tí wa náà pátá lápapọ̀ tó ń bọ̀ ọ́ àti wa tí a náà papọ̀ tí a náà tẹ́lẹ̀ mọ́ wọn wà àlá lọ́kàn tuntun láì abẹ́rẹ́ tí a bá rà láàrin ẹ̀jẹ̀ wọn. ìgbádùn ìdúró òun náà la wà lẹ́yìn tí wọ́n ti kọ́ ilé ìwé ìkọ́ lábẹ́ ìwọ̀n ìwé báàbù sí àgbáàbù ìdíjà wa báàbù sí àgbáàbù ìdíjà wa. Kí la ń pè ìgbàlá ni ábíkù wáyé láàrin èèyàn méjì lórí pé ẹnì tí ní òun fẹ́ sàǹfààní níbi ojúlówó ìfẹ́tọ́ mẹ́fà lọ́wọ́ ẹ̀mí. ló sàǹfààní ti ìtàn yẹn ẹ̀yìn bá tẹ̀ ò ní ṣe ojúlówó ló bà ẹ̀gbọ́n yọ ẹ̀yìn bá tẹ̀ ò ní ṣe ojúlówó ló bà bà sílẹ̀ ẹnì kejì ó kó láǹfà nílẹ̀ ló wà fún ẹnì yẹn ní tí ó ṣe déédéé níwájú ọmọ ẹgbẹ́ òbí lórí àǹfààní tó fẹ́ lábàá ìdílé àìdáwọ̀ gbọdọ̀ afọ àyè ọyẹ kakọ yẹ bẹ̀rẹ̀ àti wà lọ pé àìsíjárọ̀ nǹkan tó sọ fún yẹ. níbẹ̀ yẹn làwọn àtàkùrọ̀ wò pé ajẹ́sí pé ìjárọ̀ ọgbọ́dọ̀ ní àwọn orígun.

lẹ́yìn bàtà sọ́ra fọ́nùwọ̀n bàtà kàràmàtà mú síra wa tá a lè pè ní gẹ́gẹ́ bí ilẹ̀mínéṣàn tó wà fún àlìjáàrọ̀ òun náà ni ká ní ìfẹnukò lórí ojúlówó kankan tá a fẹ́ gbé kalẹ̀ fẹ́nìkejì fẹ́nìkejì fẹ́ dáǹfà ní bẹ́ẹ̀. tí ẹni tó sì ní ojúlówó ẹ̀yọ́ padà gba ojúlówó yẹn padà yóò tún wá gba mọ̀kọ́ ìlú máa ń fa àǹfààní tá a ṣe látara mo rò pé owó àǹfààní táwa ṣe yẹn nìkan la fẹ́ fún un. lápẹjúwe ní sẹ́yìn. ọfẹ táàbù lọsẹkọọ parí pé nígbà tó ọba ní mọ́tò àbòsí ní mọ́tò kò wẹ kó kó mọ́tò rẹ lọ ó gbé báyìí rẹ ọkọ ló ti gáràjì nígbà tó lórí wọn gbé mọ́tò èkó lẹ́yà tó lórí ẹwọ lẹ́yà tẹ tàwọn ọdún tó tàwọn ọdún gbé e lápẹjúwe ó fún wa ní twelve thousand yẹn wàá rí i pé wàá fẹ́ jòkó lórí títí tí ẹ náà ni dẹ́bà ọmọ ti kíni wọ́n máa ran ṣí wọ́n tírélà lọ kọ́dà wọ́n tún lè ṣe kíni wọ́n tún lè sùn wọn ò dín òun lákòókò ògbé ọ̀gbọ́dọ̀ wáyé o ìwọ́n ò tún tiẹ̀ kọ́dà tó ń wọ́n bá wọra olè mímọ́ bàtẹ́ fẹ́ sún lẹ́kọ̀ọ́ wà tó àwọn agbọ́ bá ah, a ó mọ̀ ìjà dẹ́bà yìí. àádọ́ àni mọ́tò tó lọ gbà kí ló yá mọ́tò rìn rárá torí pé kẹ́lẹ́ orúkọ wa ti sùn lọ ìwọ ọmọ bí ìrìnwó ṣe yá sí àti bó ṣe pẹ́ sí. tẹ́bá wá ibi tí mọ́tò ti dúró sọ̀ kalẹ̀ bó tilẹ̀ pé mọ́tò yẹn ó ti sanwó ní gáràjì tẹ́lẹ̀ abẹ́ẹ̀kọ́ mọ́tò mọ́tò yẹn ló ti ọ́ lọ sàǹfààní látara ẹ̀ mọ́tò tó sàǹfààní látara ẹ̀ yìí parí tó mọ́tò tó sàǹfààní látara ẹ̀ yìí kò sí ìkẹta tó látara látara mọ́tò yẹn o kankan àbẹ̀ nípa tí wọ́n sanwó kọ́lẹ́tọ̀ ti fi wọn pé tí ìfún oṣù kó lọ rárá o. àǹfààní yẹn náà ló fẹ́ ṣe fún ọ kí láǹfààní fẹ́ ṣe fún ọ. àǹfààní yẹn náà ni pé yóò fi ọ débi tó lọ ìwọ náà ó ti sanwó pé ó fi ọ tó lọ. mọ́tò ló ti mọ jẹ́ kí mọ́tò ló ti mọ jẹ́ mọ́tò ló ti mọ́tò ló ti mọ eléyìí láti ní àlùyárọ̀ àbí lọ́nà kejì ní ọ̀nà kejì òun ni kí ẹnìkan. ní òun fẹ́ rẹ́sì òun fẹ́ rẹ́sì mọ́tò yìí àwọn fẹ́ ṣe wẹ́dì bí wọ́n ṣe nìyẹn ẹni tí ò ní kẹ̀kẹ́ yẹ́wà lọ lè wá mọ́tò tó ń fẹ́ lò lẹ́pọ̀tì ló ń fẹ́ lò abẹ́rìkan yóò wá rẹ́sì láàrin ọjọ́ mẹ́ta nìkan kan gbọ́dọ̀ o kọ́ ìdá wa ní àwọn àbá o alàlì yẹ bí máa akọ̀fẹ́ bí àtàtàrújà nìkan kan gbọ́dọ̀ pé o tó bá ń bọ̀ adé àwọn sùúrù àwọn májẹ̀mú tó tó náà nǹkan tá a bá lọ rẹ̀. torí di eléyìí ẹ wàá jọ fẹnu kò wípé ọjọ́ mélòó lẹ fẹ́ lò ó ọ̀sẹ̀ o wọ́n ẹ̀kọ́ kẹta ni lápẹ̀júwe ẹ máa san five hundred thousand. ẹ̀rọ ọ̀rọ̀ tó wá wà lórí ẹ̀kọ́ sẹ́yìn lẹ́wọ̀n ariwo àbí àwọn tó lẹ́gbẹ́ gbé lọ gbogbo àwọn eléyìí nínú àwọn kẹ̀kẹ́ ìjọba ara rẹ̀ náà. ẹ̀wọ̀n ariwo mọ́tò tó lọ rẹ́ǹtì yẹn. nǹkan kan ò gbọ́dọ̀ pé ṣe é tọ́jọ́ tí ẹ ti dá bá ti sọ pé wọ́n ti kówó kalẹ̀ fún wa wọ́n náà ti lọ mọ́tò ní gbígbé lọ lọ bẹ́ẹ̀ lọ lọ lé àná rẹ lọ́wọ́ fún àwọn náà ti mọ́tò tẹ bá ti àwọn náà ó máa ń gán wọ̀ o padà sí ọ̀kadà sí lọ́wọ́ rẹ̀ àwọn èèyàn ń tura wọn nínú àwọn ó ń tura wọn nínú abẹ́rẹ́ wọn bọ́lọ̀ kó tètè ti ta ìwà ọ̀rọ̀ sọ́kà bẹ́ẹ̀ ló délé ní pé kí wọ́n rú rírẹ́ǹtì nìkan yẹn ọ̀la ìkárẹ́ǹtì kan ká ló bá ń padà àbí ìtòsè pé a ó kù á lò nǹkan yẹn á tún lo ẹni yẹn náà tún ṣiṣẹ́ pẹ̀lú nǹkan yẹn ẹni pé kàméjì nìyẹn òun ni mọ́tò ta lọ wọ̀ ní gáràjì tí ẹni tó ní mọ́tò náà yóò gbé wa lọ bí tá n lọ ẹni pé àǹfààní yẹn àwa sáǹfààní tó gbogbo wa lè tá lọ ó yàtọ̀ sí mọ́tò tí wọn náà máa wà tó wá lọ gbà á wọ́n ṣe kíni wọ́n fẹ́ lò ìyọ̀jọ́ báyìí inú ètò tó jọ yẹn òun náà ni ẹni tó wù ní mọ́tò tó jẹ́ tó wù ní tó wá gba mọ́tò lọ́dọ̀ náà pé òun e lọ sí ìyẹn náà ti jọra wọn wọlé táwọn náà o mo rò pé kámẹ́rì tiẹ̀ ní fún بسم الله الرحمن الرحيم باب في أركان الإجارة eléyìí ni báàbù kan tó lọ́nà ọ̀sán fún wa nípa yíyá nǹkan òun là máa fi lédè yorùbá lọ́dọ̀ wa ní yíyá nǹkan. wọ́n ní tẹ̀wọ̀n yìí ìgbé ọ̀rọ̀ kalẹ̀ àbí ìbára ọ̀rọ̀ ìbára ọ̀rọ̀ láti kọ́kọ́ fi lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láti palẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ fún wa láti kọ́kọ́ na ọ̀rọ̀ ń lélẹ̀ kálí máa ń kí la fẹ́ sọ. Tọ̀lẹ̀ á bẹ̀rẹ̀ ẹ̀ ó ní eléyìí ni ákìtì kan ìyẹn ní ìfẹ́ lóko kẹ́. Yàtàkọ́ rọrú fi ayáàtìlì nǹkan tó máa ń wáyé léra wọn nínú ìfẹ̀mí ayé ọmọ èèyàn bìmọ̀tẹ́lì bí mọ̀tọ́lì èèyàn níbi àwọn nǹkan tí ó máa ṣe wọ́n láǹfààní ló ní ràǹràn àwọn nǹkan tá a ti lè ṣàǹfààní púpọ̀ títí kẹyọ kan ẹni tó wọ mọ́tò ẹni tí ó ní bùkátà sí pé òun fẹ́ kọ́lé òun ò ní jù kí wọ́n ṣẹ̀ra wíwá èrò márùn-ún tí wọ́n ó lò àbí pẹ̀lú àwọn oríṣiríṣi àwọn pàtì tí wọ́n ń lò lẹ́nu párẹ́ǹtì ọ̀kan kọ́ wá bá wa ṣiṣẹ́ kódà àgbẹ̀ àwọn environment tí wọ́n ń bì yìí làwọn ìyá nǹkan facility náà nígbà kó tún jẹ wá tí wọ́n bá dáhùn àdúgbò òkùnkùn míì tí wọ́n ti ra gbogbo àwọn nǹkan yìí kalẹ̀ àwọn tractor tó ń bá wọn kọlẹ̀ àwọn katakata tó ń kọlẹ̀ àwọn oríṣiríṣi àwọn instrument tí wọ́n ń lò láti fi ṣiṣẹ́ oko wọn á lọ rẹ́ǹtì ẹ̀ èyí tí wọ́n á lò lóòjọ́ èyí tí wọ́n á lò lọ́fẹ̀. ẹni pé abùkátà tó bá wọn sọ wọn yẹn agbára ẹni mọ́ta láti lọ ra àwọn nǹkan wọ̀nyí fúnra rẹ̀ ṣùgbọ́n agbára rẹ̀ àti rẹ́ǹtì ẹ̀ láti sanwó fún ẹ̀ tó mọ̀ bẹ́ẹ̀ lórí ìgbà báyìí. owó o fẹ́ lò fún yẹn náà ló ti kí ni náà lọ́dọ̀ náà. wọ́n tó ní di eléyìí òun ajá títù kan pé pẹ́lú ìṣẹ̀lẹ̀ ayé ọmọ èèyàn fèmọ̀ pẹ́lú fi máa sọ alẹ́ yẹn níbi àwọn onírànràn ń lọ àwọn nǹkan tó lè wúlò fún wa wàtà àmúlì àlìyàwó àti àwọn lójúmọ́ àbẹ́yìí tó jẹ́ olóṣooṣù kan mo fẹ́ fi lò ó à ó ti tán màá lò dà à sílẹ̀ bá ti sílẹ̀ yìí màá wá san màá gbé wá padà yálà ti sanwó tẹ́lẹ̀ ni àbí tó bá ti ń gbé bọ̀ wá náà ni màá sanwó gbogbo oríṣiríṣi ọ̀nà ló lè gbà wá lábala ilé yìí. jẹ̀dí irun is nígbà tó ṣe yí pé máa mi ń ta àmọ̀lì yẹ́kiri kò sí nínú ìbádòwò kọ̀ọ̀kan eléyìí tí yóò máa ṣẹlẹ̀ bàyìnàná láàrin fi mọ̀kútẹ́lẹ́bí fi la àṣìná níbi àwọn onírànlá ààyè tó lè fi máa wáyé wàlá azman àti àwọn àkókò tó ti lè máa ṣẹlẹ̀ jáàmù mọ̀káàlì náà nìyẹn àwọn ààyè àtìmínà jáàmù kílẹ̀ jáàmù zaman àwọn àkókò fún ìkólé ti wáyé. ìlà ọ̀wà máa kú mọ́ mi sẹ́rí áfíríkà àyàfi kó jẹ́ pé nǹkan yẹn níta máa fún ní ìdájọ́ pẹ̀lú ìsìláàmù ni gbogbo nǹkan kọ̀ọ̀kan tó gbọ́dọ̀ máa fẹ́lẹ̀ ìsìláàmù ní ìdájọ́ ni o tó bá lè jẹ́ báwo ló ti wá sí ẹ̀ka tó wà béèrè pé tó ń ṣe yẹn kí ìdájọ́ òfin ẹ̀ sọ́gbà èmi ọ̀ma ẹ̀ ọmọ náà tó ń ṣe yẹn kí ìdájọ́ òfin ẹ̀ sọ lórí ẹ̀ èmi ọ̀ma ọ̀ ó sì ń ṣe ọ kó mọ́mí náà tó fi ẹ̀sìn lórí ẹ̀ tó lẹ́tọ̀ọ́ àbí ò lẹ́tọ̀ọ́ tó bá lẹ́tọ̀ọ́ kí làwọn nǹkan mi tó tuntun mọ́ gbogbo eléyìí lágbọ̀dọ̀ mọ́. wọ́n sọ dọ̀wádìí tó ṣẹ̀rẹ̀ yíyá ní ìbámu sí àwọn òǹdè òfin ẹ̀sìn fẹ́rẹ̀ àìmọ́tò ọ̀lẹ́ ha eléyìí tí ó máa kíyèsí àǹfààní tá a lè nílẹ̀ wàtẹ́rìfà àlùmọ̀dọ́m àti tí ó máa gbé ìnira tó lè tilẹ̀ jáde tí wọ́n ti kó kù àkókò lágbọ̀dọ̀ wọn. kọ̀wá ní kú yín pé dídá bísíǹnẹ́sì rẹ́ǹtì lẹ̀ òun ló sọ de lóṣù òun ló kó nira bá ló fi jẹ níbi láàrin àwọn èèyàn láwùjọ torí pé kí ni òun ó ní àwọn kótópò tiẹ̀ ti ń lò tiẹ̀ tó tó kalẹ̀ lẹ́yìn sì ní kò fẹ́ lọ́wọ́ bá ń bẹ̀ àlọ́ àtọ̀dẹ̀ yìí àbí òun pé tiẹ̀ kalẹ̀ ní ti kalẹ̀ bọ́lá ti ti kalẹ̀ èèyàn tí wọ́n jọ wà láwùjọ àwọn ọ̀ma kí ló fẹ́ ẹgbẹ́ kan yẹn máa tẹ̀lé nígbà mi tí ẹ wá lé láwùjọ àwọn ẹni ẹbí ètò ń ṣe tọ́nà ọ̀fẹ́ kò sí náà lòdì òun sì lọ́sẹ̀ ní ti ẹ máa wò láwùjọ èmi nìkan ẹjọ wà ní ilé iṣẹ́ kan táwọn ẹni bí pọ̀ wọ́n ń dín nǹkan ilé iṣẹ́ ń tà wọ́n á dúró lórí pé ọ̀hún lásìkò pé kì í jọba yìí ẹni ni àwọn sì ní ìtọ́ máa wọn láàyè yẹn àbí nínú ẹgbẹ́ ìtàkùn rẹ pé àwọn èèyàn ti mọ̀ ẹgbẹ́ tí wọ́n kọ́ bá ara wọn láàrin ọjọ́ márùn-ún tó jẹ́ ọjọ́ tó máa fi wá ti jẹ́ àwọn ti ọjọ́ mẹ́ta ni wọ́n wà á. ọjọ́ méjì yòókù àwọn yòókù ọ̀nà ọba àwọn sáyìn àbẹ́ lòmíì tó bá ti wá láàárọ̀ tó bá ti sáyìn kan kò ní tó táìmù dà wá mu àkókò bàbá ẹ̀ kó lò ní ilé ẹ̀ dúdú rẹ̀. àwọn èèyàn ti fojú tó kéré wo nǹkan yìí àwọn àkóńtẹ̀ yà ní ìka yẹn báyẹn ti tó kéré wo yẹn wọ́n lọ́ọ̀ ó ń tọ̀ wọ́n yóò sọ̀tàn rẹ̀ láì sí àrùn àwọn ẹ̀kọ́ kékeré wo torí pé nǹkan tó ń ṣe yẹn bàbá sì lọ sọ́wọ́ lọ jẹ́ gọ́ọ̀mẹ́ntì iṣẹ́ gọ́ọ̀mẹ́ntì iṣẹ́ lórí owó iṣẹ́ gọ́ọ̀mẹ́ntì ni àìṣẹ́ gọ́ọ̀mẹ́ntì àti làágùn wọ́n lẹ́tọ̀ọ́ ẹlẹ́tọ̀ọ́ ẹ̀kọ́ nta lè pè ní mọ̀tọ́lù àmà àǹfààní gbogbogbò mo nìkan dájẹun ìyàtọ̀ òsínú ẹni tó jẹ gọ́ọ̀nà tí ń kówó nílé pẹ̀lú ìwọ́tọ̀ jíṣẹ́ náà ní gọ́ọ̀mẹ̀ntì bàtàlà tó wá jẹ́ fún pé ìjọ tó wù ọ́ lọ jíṣẹ́ ìjọ tó wọ̀ òní nà. lásìkò torí wọn náà ń fún ọmọ sálárì òun ti bẹ́ẹ̀ kó bí òun náà owó olówó òun náà jẹ́ lásìkò. torí di eléyìí tá a ti yà lọ́ńbẹ̀ yẹn òun ni pé tawárẹ́ nìkan tó ń wá dúró lórí pé irú àwọn nǹkan báyìí ni wọ́n wáyé tó ń fi jọ̀gà tó sì jẹ́ pé àwọn èèyàn tó wà bẹ́ẹ̀ fẹ́ máa torí nǹkan bẹ́ẹ̀ àbí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ kẹ́ni ló tó dọ̀gà gbéyàwó lẹ́yìn lọ́jẹ́ tó jẹ́ ní ikú lọ́dọ̀ wọn pé á kí ẹ ti lé jù òfin má ti mọ́tọ̀ ewu ni sẹ́yìn tẹ́lẹ̀ pọ̀ wọ́n tọ́lẹ̀ tì onílé tọ́lẹ̀ tì wọ́n tọ́ padà àdúgbò alága wo ni àwọn ẹgbẹ́ wọn sọ tí òfin ẹ̀ lọ́gàn ọ̀nà mọ́tò ọlọ́ọ̀bẹ lọ́tọ̀ ni wọ́n lọ́tọ̀ ni ọ̀nà mọ́tò balaga òfin tó kọjú nígbà tó ọ̀tẹ̀ tó ọlọ́run ń ṣe abẹ́rẹ́ nǹkan lọ́kùnrin tó wà lẹ́nu rí oríṣi eléyìí a gbọ́dọ̀ máa kí òfin ọlọ́run lórí ẹ̀ eléyìí tó lè pé òfin ọlọ́run tí ó máa kíyèsí kí ló lè ṣe wá láǹfààní. àwọn adájọ́ fẹ́ dòwò pọ̀ pẹ̀lú ẹnìkan pa fẹ́ rẹ́ǹtì ẹni tó fẹ́ fún yẹn ní nǹkan téèyàn fẹ́ lọ kàǹfà níbẹ̀ ta fẹ́ rẹ́ǹtì lọ́wọ́ ẹ̀ kí ló òun náà kí ló agbọ̀dọ̀ eléyìí ẹ̀jẹ̀ kan alábẹ́ eléyìí kí ló káàtì ẹ̀mú mọ́tò òkúru náà owó mọ́tò láti second gate lọ́dọ̀ wa ní olóhùn lọ sí ọjà lápẹjúwe owó adé gbọ́sọ̀ plaza mọ́tò bá bàjẹ́. mọ́tò lè kẹ́lẹ́ mọ́tò bàjẹ́ gbogbo gbìyànjú sẹ́ni yìí ṣe lórí ẹ̀ mọ́tò òṣìṣẹ́ ọba tọ̀ ẹ̀yin lẹ̀ kú tóbi létí ńlọ ìní ọmọ lọ ẹ̀mẹ́ta dúdú kí ni ìdájọ́ owó èyí tó bí ọdẹ bẹ̀rù. ọgbọdọ máa torúkọ ọbẹ̀ rẹ̀ sí òun náà lọ́bẹ̀ tó ṣe kẹ́ni òun ló fẹ́ wọ́n ló fẹ́ sàǹfààní níbi nǹkan rẹ̀ tí ń lò ṣùgbọ́n yẹn ti ta ju ọdẹ tó ń lọ. pẹ̀lú ẹni tó fi pé ìgbà tó dé plaza ọba sọ fún ọ pé mi ò lè lọ mọ́ ẹ fún mi ní ilé owó plaza àtàwà yìí kẹ́ ẹ gbé mọ́tò mi àbí kẹ́ ẹ gbé ọ̀kadà mi. ǹjẹ́ àtọ́wà ní méjèèjì ǹjẹ́ àtọ́wà ní méjèèjì rí lọ́dọ̀ àbójú máa fi kéè àbójú máa fi kéè ni méjèèjì bó ṣe rí òun yàtọ̀ wà ń bẹ̀ o wọ́n lẹ́nu àkọ́kọ́ yẹ̀sẹ̀ ikú kọ́dúrà amẹ̀lìdí wàlìmọ́nfà ó bùkátà kọ́ ọ̀sán déédéé owó iṣẹ́ tó ṣe àtàǹfà tí wọ́n náà ti ṣe lára rẹ̀ torí pé. عدم كمال الأمل ليس من سيد نفسه jésù kọ́ mọ̀ mọ̀ láìsí bí ọ̀jẹ́ tó pé kẹ́lẹ́ bí ọ̀jẹ́ tó pé lè ọ́ bẹ̀rẹ̀ ìdí kásí kejì ló fà jésù náà lọ́wọ́ ó lẹ́tọ̀ọ́ sí kó kan kọ́ ọmọ dèdè owó kámẹ́gbàgbé òkú àti kọ́ báàbù tá a kò ní àbúrò lẹ́sùn o gbogbo táwọn fẹ̀rí náà tún ní wà o pẹ̀lú ẹni kejì tó kàn sọ fún ọ yìí pé òun ọ̀dọ́ máa ń sàn dèdè owó ìkóhùn tó di ọ̀rọ̀ táwọn bá ti lo sẹ̀dá plan wọn náà sì ní ẹ̀tọ́ yìí pé tó o bá ti gbé dèdè sí ń lọ o ò lẹ́tọ̀ọ́ sí five naira eléyìí tá a wá sọ yìí a gbọ́dọ̀ máa gbọ́ láti máa lò ó èyí tó dáa jù ní pé kí ni o màtúlì wù kọ́ irun o kámẹ́rẹ́ bí o tó bá ti rí pé àárín tó ń bá sọ tó sọ yẹn ò yé tọ́ aṣọ tó bá di wípé à ibi ìlà máa para wa bí o máa bọ́ tó wọ́n yín lórí ìṣẹ́ wa fún mi o <laughs> mo rò pé tí máa bọ́ tó wọ́n yín lórí ìṣẹ́ wa fún mi tó bá yẹ ká dídí ló bá ti gbà á lọ́wọ́ rẹ̀. máa yẹ ọ gbà nǹkan rẹ lọ́wọ́ rẹ ló bẹ̀rẹ̀ nìyà kò lẹ́tọ̀ọ́ sí. àwọn ní báàbí pé súlù pé òwò ọkọ òwò pé káwọn ti dá wàhálà rẹ tó bá yọ̀ǹda fún inú tàbí ìwà bó bá tún wá wò pé tó o ṣe náà pé kí wàhálà ọmọ ti ṣẹlẹ̀ náà ni ó ti nǹkan rẹ lọ́wọ́ rẹ ló ti bàbá oríṣi obìnrin jẹ́ sí wípé yóò wọ́n wá jà lórí ẹ̀bí ara àwọn sọ́ọ́lá takújáde lára ìjà ọ̀nà lọ́wọ́ ọ̀rọ̀ torí pé ẹni tí ń jà lórí ẹ̀bí gẹ̀hẹ́ mo pe yín láti ìjọba àwa dé plaza mi mo ní mi ò lọ́mọ ẹ̀rọ sí mi lówó ṣé àdéhùn kẹjọ tó ní pé plaza ló ń gbogbo mo rò pé àdéhùn kẹjọ tó ní pé kí ni o ọjà ni mo ń lọ ọjà lẹ́sìn tèmi yé gbogbo àwọn àgbà yẹn kọ̀ lọ́dọ̀ àwọn ọmọ àwọn mọ́tò gbogbo àwọn nǹkan ìlú ẹ̀ tí wọ́n ó mọ̀ mọ́tò tó ń lọ sí mọ́tò tó ń lọ sí Iléṣà yóò ti máa tó Òṣogbo Òṣogbo wọ́n tó bá ti fọ́ọ̀dù sílẹ̀ rí yóò wá gbọ́ dé Iléṣà yóò wá lọ jáwọ́ sí gáràjì kan ní Iléṣà wọ́n rẹ̀ tí wọ́n wá bọ́ wá mọ́tò wọ́n tó wá gbọ́ sí gáràjì bẹ́ẹ̀ náà. ó tún wá lè mọ́ kú bọ̀rọ̀ àánú garaji gbé ọlọ gáràjì wọn kò tó wá ti pọ́ọ̀tù sí ìrìn àjò tí mo sọ yẹn rí ọdẹ tún wá lọ kù ní gáràjì ọlọ́ọ̀fẹ́ tó gáràjì ló lè gbọ́ lójú ọ̀nà ọ̀hún tọ̀hún tún wá gbé ọlọ gáràjì tó lọ gáràjì. mo rò pé fún àwọn wọ̀nyẹn inú Islam kò bá mi. àkọ́kọ́ náà ẹtì ti àsìkò ẹ̀yìn yẹn ẹtì délógò àwọn tó ọdún lọ sí afún níbẹ̀ yẹn ó lọ bàtà ó tó tóbi lọ bóyá àkọkẹrẹ nìyẹn ń lọ sí ibi tí ń lọ o lè sọ di tó kò ní bàmá. lọ́dún kan ṣáà di two thousand and ten. máa ń dáadáa. mo táàbù láti àkúrẹ́ nínú ẹ̀kọ́ ni àbí láti lọ rí kánú méjèèjì dá. ẹnu àìsàn tuntun dé màìkámà láti jáde lọ lọ́dún lọ́dún náà. mọ́tò wa pẹ́ díẹ̀ kó tó dán lò mọ́tò tètè wọ Àbújá ṣùgbọ́n ènìyàn fún àwọn ẹ̀rù kan ó fẹ́ lọ jà á. ó fẹ́ lọ já àwọn ẹrù yẹn ibi tó tó wá gbé wa wọ̀ lọ tí máa ní kí n bínú gan kó tún sẹ́ni tí wọ́n tó láti bẹ̀ èmi gan ní gíìn owó ti bẹ̀ lọ́wọ́ mi náà rèé ó bẹ̀ mo ti kàkúrẹ́tì pé ìdí òkèèrè padà náà ní gbèsè lọ́wọ́ mi. mi lè bínú mo ti dúró mo lọ já ẹrù yẹn dá tẹ̀wọ̀ yìí pé gbàtí ti ṣe mẹ̀tánọ́ọ̀bì níjọ́ náà lọ́rùn kí nǹkan ti gba rìsọ́ọ̀tì kan lásán ni rìsọ́ọ̀tì NYS ní gbàǹjọ́ náà mo ti sọ ní tẹ̀tẹ̀lẹ̀ ìgbàmọ́ akọ́kọ́ jáde ní tẹ̀lẹ̀ gbà. sẹ́wọ̀n yìí pé mo dé géètì báyìí ni wọ́n sọ wípé àwọn tó kúlóòtù wọn gbà sí ẹ̀rọ ìwọlé. èmi sì ní gàdí ìsọ yìí ti jẹ lẹ́nu ìgbà tí mo ti ẹ̀lẹ́ ronú kàn sí mo mà lábújá gbogbo àwọn tí mo rí pé mo mà tí mo gbọ́ gbogbo nọ́mbà àwọn mi jẹ lẹ́bi nọ́mbà àwọn mi jẹ níta ní jọ́nù. ẹ wo orú ilé mọ́tò yẹn ti lè ẹ wo orú wàhálà ti dálẹ̀ wọ́n á fi gẹ́tọ́ àpé gbogbo lèyàn lè rí sùn wá ní hòtẹ́ẹ̀lì tó kéré jù nígbà yẹn hòtẹ́ẹ̀lì tó kéré jù ní sọ̀rọ̀ àti bíi lókè lókè nàìjíríà kò sí kankan bẹ́ẹ̀ o ó kéré jù ní five thousand naira gbogbo tí mo fi sọ fún káà náà fifty five thousand ní wọn gbọ́dọ̀ àbújá ju fifty five thousand ọ̀hún àti fifty five thousand kí ni lòtẹ́ èmi náà pé gan tí ìdọ̀lá àwọn ọmọdé máa ń ní ìjẹun sílẹ̀ mọ́ orúkọ tó fọlọ́rọ̀ kó láwàá dì kí tó wá padà rí ẹ̀rọ tó bá mọ̀ pé kí n padà sí jàdí bọ́ọ̀lù tó padà sí jàdí kébẹ̀ ní omi tó lè rí mọ́lẹ̀ wọ́n wá padà síbẹ̀ pàtó wá di ọwọ́ alẹ́ ẹ̀fọ́ àwọn mọ́ọ̀sì kan mẹ́ mo kí má bíbí mẹ́ mo kí ìṣáì bàtà kí ìṣáì ká mo ṣe ra fún bẹ́ẹ̀ nìyẹn wáyé wájú mọ́lá mọ́lá nǹkan wo ìgbà tìta ló wáyé wá àtàdé òun bá tún lé mọ́tà kí n tó wá lọ wá orí mọ́tò kan mọ́tò rẹ̀ ni màá wọ̀ kọ́nà tó wá ní wá sí mọ́tò rẹ̀ ìgbẹ́ náà lọ́dún náà kí ni mo fẹ́ lò lẹ́yìn wípé ẹ wo dìlé tó wáyé ẹ wo orí ìyàtọ̀ jẹ́ mi tọ́wọ́ ẹ̀kọ́ bá ti ti ní ẹ̀ka ń jọ náà yóò tó padà sí mọ́tò yọ̀ọ́ ìpàdà bó wọ́n má tẹ̀sí lálẹ́. torí àwọn ọ̀sán wọ̀nyí wọ́n ti láti láti ọ̀sán máa tẹ̀lé láti wọ́n ti yà jẹra wa pẹ̀lú pa rẹ̀ ìgbésà káàtì máa kí làwọn ọ̀sán tó ti dá wàhálà rẹ̀ ẹni kò ní sálà tó alákọ̀ọ́kọ́ àti ẹgbẹ́ ẹni tó yẹ pé nǹkan tẹ́ rẹ́ǹtì ó kà sọ fẹ́lẹ̀ lójú ọ̀nà ó kà jẹ́ lójú ọ̀nà tó ti yé dèdè yìí tó ti wúlò fún yín ẹ̀sán wẹ̀. ṣùgbọ́n ẹni tó ní lọ́kọ̀ọ́ pé owó òsè má owó ọ̀dọ́rọ́ kò lẹ́tọ̀ọ́ sí ìṣẹ̀ka ní òfin ẹ̀sìn kò lẹ́tọ̀ọ́ sí ìṣẹ̀ka ní òfin ẹ̀sìn ìyẹn níbi ọ̀dà akẹ́lẹ́ ọ̀dà ìjárọ̀ òun là ń sọ. wọ́n ní tọ́wá bẹ́ẹ̀ kí ni definition àdìjárọ̀ kan léyìí tẹ́lifíṣọ̀ fún ayé ìbálẹ̀ kan wọ́n lóun náà ní mùsùlùmí nínú àjẹ wọ́n là mú lágbára ájírù owó ọ̀yà hmm? wọ́wọ́ ìwà wọ́n lóun náà ní pààrọ̀ yóò wáyé láàrin wa kí ni pààrọ̀ náà tó wáyé ẹni yóò rẹ̀ ń dà fún wọn ìwọ́n lóun lè kẹ́ni sábì tó rẹ̀ ń dà wọn sáǹfà níbẹ̀ wọn ló fún náà ní kíni wọn ló fún náà ní owó sábìsì tó rẹ́ńdà fún un. wọn á má pèsè ìkan wá máa ní kúrátò nìlá níbi tí anabi musa ti sọ fún hadir bilba bilbate bilbate ilha wa bilbate rẹ ibi títí sọ fún pé làwùjí tẹ́lẹ̀ ta ọ̀sẹ̀ alẹ́ yìí á jẹra àwọn ìjọba ti sàn ti bá bọ̀ nígbà tí wọ́n dé abúlé kò kan bí wọ́n béèrè kán bá wọn lómi kán bá wọn lóúnjẹ kán bá wọn ta alálejò ni wọ́n ní òsì ọ̀jọ́ nígbà tí wọ́n lé wọn bọ́ta àwọn méjèèjì. kárí wọn kà sí ká bàbá rẹ kó bí ilé wọn yìí wọn fẹ́ wò kábírù bá ń sọ fún fúlàbí mú sáwá o ilé yìí ọ̀gbọ́dọ̀ wó o ọ̀gbọ́dọ̀ wó o látara bá wọn kọ́ o ọ̀gbọ́dọ̀ wó mi o. àná ìmúra ni bàbá yìí ṣé lórí ilé ìtọ́ fẹ́ fè yìí ṣé wọ́n fún ọ ní owó ọ̀yà afẹ́tọ́ fẹ́ fè torí kó wọ́n fẹ́ rẹ́ńtà sábìsì fún wọn nìyẹn tí wọ́n náà gba àárọ̀ sábìsì tọ́lọ́dẹ yẹn. mo o ó fi kíní yẹn ṣe mùkọ́bílù pé àwọn nípa káwọn ló ń jẹ ní tàbáwọ̀ táwọn ò ìgbà táwọn ó wa wọn ò fáwọn ìdúrà ẹ̀fẹ́ tuntun káwọn mú wá káwọn ó fi káwọn ọ̀rà kọjá ìgbà ni wọn náà tí wọn náà bá wọn kọ́lé wọn náà gbọdọ̀ lọ́wọ́ wọn yé ibi wọn ti yọ náà nìyẹn owó kánẹ́bí wa Musa àti Hadir kátó wá padà dùkúlẹ̀ tí Hadir fún yẹn bí ẹ bá nẹ́bí Musa yìí pé níta àti ìdílé torí wọn la ti dé o torí àwọn ọmọ òun nìkan òun la ti dé pẹ́pẹ́ ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ pẹ́pẹ́ bàbá wọn tó ti ta ní ẹ̀ka rẹ̀ náà nílé yẹn nílé yẹn bá ti gbó àwọn èèyàn nílé àwọn àwọn bàbá dáadáa ìyá dáadáa ti di wọn ẹwà àǹfààní bẹ́ẹ̀ náà ẹwà àǹfààní sí òbí lóbi dáadáa lóbi bá lóbi dáadáa lóbi ọba sí láyé náà àwọn ọmọ yóò ṣe kíni àwọn ọmọ yóò tún ọjà àǹfààní yẹn lọ abẹ́rẹ́ abẹ́rẹ́ òǹkọ́lọ́ ń ká náà lóbi dáadáa fáwọn ọmọ wa o wọ́n ní sí ń jẹ́ bẹ́ẹ̀ ní òfin ẹ̀sìn òun náà ni ákídùn àlàmàǹfà àti mùbáà òun ni ká ní ìfẹnukò kan lórí àǹfààní kan tó lẹ́tọ̀ọ́ nù sẹ̀ríà mìíní àìní mu àìyáni níbi ojúlówó nǹkan ìkẹta tàbí yẹn rí a ó mọ̀ òkú bá àbá aṣọ bó ti rí fìdí ma nǹkan yẹn sì wà lọ́rùn wa ni kì í ṣe níṣẹ́ tó yọ padà wáyé mọ́tìjàta máa lù ma tá a ti fà kókò sí pé tàfikò báyìí ni o a ó àdá ànàlẹ́ àbí lórí pé iṣẹ́ kan la fẹ́ ṣe màálù tá a mà ní ìwà dẹ́sẹ́ ni yóò wà gbowó fẹ́ lórí ẹ̀ mo rò pé owó iṣẹ́ tí ó gbà náà òun náà gbọdọ̀ jẹ́ màálù tá a mà pẹ̀lú tí wọ́n sọ yìí wọ́n ti mú àwọn ṣùrùtù tá sí ìjárọ̀ wọ́n ti kó sínú. níbẹ̀ yẹn táwọn àtàrà yàtí tuurutu ìjárọ̀ ẹ̀ fóun náà láàbì dúró lẹ́nu pẹ̀lú gbọ́dọ̀ mo lẹ̀ pé inú kíra mi ń jẹ́ mu kásì táǹpẹ̀ ẹ̀ kíra táǹpẹ̀ ní kásì pẹ̀lú àkínà tí bàbá wa ṣe àbùmáàlì tí wọ́n ti sọ èdè tuntun náà. wọ́n ní wàá ìṣẹ́ra tó bẹ̀rẹ̀ ìjà ọ̀rọ̀ ti àlàyé wọn fa ṣòro àwọn mẹ́sẹ̀ mi wà fún ìjà ọ̀rọ̀ lórí pa abẹ́ lọ́dọ̀ wúlò fún wa alákọ̀ọ́kọ́ wọn mú sùúrùtù bíi márùn wá bíi márùn alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ à ń takọ̀ àlìjá ọ̀rọ̀ tó alàlùmọ́ fún àti láàlá ìlàkìlà àyìn àkọ́kọ́ nìyẹn. ìjà ọ̀rọ̀ gbọ́dọ̀ wáyé lórí pé àǹfààní ápìlù gbọ́dọ̀ wáyé lórí ẹ̀ pé àǹfààní bá mẹ́sàn-án ń bẹ̀ là ń fi ápìlù dé lórí òun kò kí ń ṣe pé lórí ojúlówó nǹkan tí fún wa mo rò pé ló bá lóbi pé nǹkan tó bá lọ rẹ́yìn ó gbọ́dọ̀ mójútó ọ̀rẹ́bẹ̀ yẹn ti ní sanwó ẹ̀ ọ̀ sanwó ẹ̀ o owó ń san òun ni àǹfààní tí ìdáyẹ̀dẹ́ wúlò pọ̀ owó ń san nìyẹn o ní mùsùlùmí gbọ́dọ̀ rí nǹkan nìyẹn o ọwọ́ àlọ́ lẹ́sìn ọwọ́ tó tó gbé lọ́wọ́ ni ló ń lóṣù yìí. mo rò pé tó bá yẹ kó bá kú sórí iṣẹ́ rẹ̀ ni inú sọ̀rọ̀ àti láàmú lóòótọ́ ẹlẹ́sà ẹlẹ́sà jọ̀mọ́ ẹ̀. àwọn tó bá yẹ pé ìwọ ló ṣe é ṣokúṣe kí nǹkan tó fi bàjẹ́ wọ́n ló mójútó ọkàn jọ̀mọ́ ẹ̀ ló yẹ o gbogbo tẹ bá lọ sí ìwọ lọ́sàn-án o. mo rò pé wa torí ìdí eléyìí sáàtù alákọ̀ọ́kọ́ nìyẹn à ń takọ̀ àrìjára tó àlàyé mọ́ ń fẹ́ láàlá ìṣúra fẹ̀láì. ẹlẹ́ẹ̀kejì ìyẹn ló parí oúnjẹ fún pé ní abẹ́ sáàtì ìtàkùn lọ́lẹ̀ kéèyàn wá bẹ̀rẹ̀ pé èyàn fẹ́ mo fẹ́ ya iná abẹ́là rẹ̀ abẹ́là sáà abẹ́là lẹ́nu mi máa bẹ̀rẹ̀ làwọn báyìí tájé mi ò jẹ́ kọ́pọ̀lọpọ̀ máa bẹ̀rẹ̀ làwọn o àbí. sọdọ abẹ́là nù abẹ́là ọmọ tẹ́ ọ̀hánù àwọn àwọn ọ̀dọ́ àwọn mẹ́ta dáwọ̀ tí o ṣe àwọn tó ìgbélé náà ọmọ ẹlòtọ̀ ọjọ́ náà dájọ́ <laughs> kò jẹ́ káyọ̀ ọmọ abẹ́là lẹ́nu yóò dáwọ̀ mọ́ àwọn tó ìṣe ní mọ́nùmọ́ náà tó bá ní ọ̀nà tó lágbàdo ń dà wọ́n bí nǹkan yí lọ náà nìyẹn. tí a bẹ̀rẹ̀ lọ́wọ́ màmí ìmùkẹ́ kí láà ń pè ní eérú kí ní jẹ́ ọ̀rọ̀ kí ní jẹ́ eérú. láwọn ìdáná ti lé wọn ó ti lè máa ń ti ń jẹ́ eérú. wọn ò dáná ti lé wọn rí tó ìmọ̀ ti ń jẹ́ eérú èyí náà gáàsì ló bá wọn mọ̀ àdìgbọ́n dá. ẹja bẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kéèyàn wá àwọn tá a mọ àbẹ́là kéèyàn àjọ pé yá mi ní àbẹ́là rẹ ó ní pé ó lè rí irú ilé nǹkan lọ bẹ́ẹ̀ rẹ̀ jù ó torí pé kíni àbẹ́là tó kàn tí ó dà padà tó bá ti yọ ó ṣe kíni ó ti lọ náà nìyẹn gẹ́gẹ́ bí pé ọjà ọ̀sẹ̀ ọlọ́bẹ̀ rẹ̀ jù ọ̀sẹ̀ ó rẹ̀ jù ọ̀sẹ̀ tọ́lá ti lò ó ṣe dá padà síbẹ̀ kò ṣe dá padà síbẹ̀ àwọn ìgbà tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ sì ń pé ojúlówó tó yẹ kó tọ́ bá lè ìkànnì ó sàǹfààní fún ọ ọ dá ìkànnì yẹn padà sáàtù alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì àǹtàkùn náà lọ́n bá mọ̀kọ́ wá náà àǹfààní tó yẹ fẹ́ ṣe fún ọ ọ gbọ́dọ̀ jẹ́ tẹ́lẹ̀ ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ pẹ̀lú pé yé báyìí ni màá fi kí ni yé báyìí ni màá sàn tẹ bá gbé mi láti first gate dé ọjà ọba èló ló tó yé báyìí yé báyìí lẹ́sìn. mo rò pé n tí ọba ti lè ṣe tẹ̀lá ti lè fáìlì ẹ̀ àìsè kí ni o àìsè ásìkò ìjárọ̀ lórí ẹ̀. ẹlẹ́ẹ̀kẹta. òun ni ìlọ́dún bá dìrò fòfà á ètò ẹgbẹ́ eléyìí èsì ń dáhùn àbáta ní kò lórí ẹ̀ ṣùgbọ́n a rí mọ́ ọ̀pọ̀lọpọ̀ náà wà bá tí wọ́n sọ pé àgbà fún ọ̀nà mọ́bà mùbá á mùbá á sì bá kó ṣe rí lé nǹkan yẹn afẹ́ kó ṣe pé èèyàn pé nǹkan yẹn lọ́nà wo bó tilẹ̀ gẹ́gẹ́ bí pé. ọ̀rọ̀ ẹ̀ náà ló lẹ́sẹ̀ lẹ̀ òun ni nǹkan tó ṣe pé ẹni tí a fẹ́ kó bá wa tó nǹkan yẹn ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ẹni yẹn lẹ́tọ̀ọ́ àtijé kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tó jẹ́ àràmù. mo àràbù. ẹgbẹ́ ti lápẹ̀júwe kéèyàn wá sọ yí pé ẹni tó ní aṣẹ́wó ọbẹ̀rẹ̀ ń dà sábìsì ní ọbẹ̀ sanwó sábìsì ẹ̀ ń rò pé ṣé nǹkan yẹn ṣe tọ́lẹ̀tọ̀ ni kẹ́yìn ó ṣe rárá ní sọ̀rọ̀ islam kò lẹ́tọ̀ọ́. bákan náà ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ẹni tí afẹ́sọ̀kọ́ abẹ́rẹ́ǹtì fẹ́ lọ́wọ́ rẹ̀ yẹn tóun náà fẹ́rẹ́ ń dáadáa tó jìyàn gbọ́dọ̀ jẹ́ tó lágbára àti dé. kéèyàn wá sọ pé abẹ́sẹ̀ á ti kú aṣọ náà tẹ́lọ̀ ta ni yóò rán sọ kọjá ẹni tí tí fi mú. pé ẹni tó fi mú lè náà lọ kó lè lọ́tẹ̀ machine báàlù fẹ́ máa yọ aṣọ lẹ́nu machine ẹni tó kò sí sí. mo rò pé bákan náà nínú ìdá àfẹnú àbókòtò sí lórí eléyìí òun ni àdéhìí kéèyàn gba ẹni tó fún ní ọyàn kó wá jẹ́ pé obìnrin nìkan ló gbà ọkọ́ lòun ọ̀pá ara àbá ẹni gbọ́dọ̀ pẹ̀lú láàrin ọkọ àtìyàwó láti ka ẹni tó bá wọn fún ọmọ wọn lọ́yàn lánìkọ̀ ilé yìí. nítorí àsìkò ẹlẹ́ẹ̀karùn-ún àǹtakùnà lè máa ń ká àtì pàlú máa ẹnma yẹnsi ní jàhálà ó gbọ́dọ̀ jẹ́ sí wípé àǹfààní tí kìnìyàn fẹ́ wúlò fún wa tá a fẹ́ ti ṣe ẹni tá a fẹ́ kan lọ́wọ́ ẹ̀ ó gbọ́dọ̀ máa. mo pé a sọ ń ká abẹ́ ṣe kí nǹkan yẹn ṣe kí ni o kí nǹkan yẹn lè bàbà ní a máa eléyìí jẹ́ àwọn sùúrù márààrún tó gbọ́dọ̀ pé síbi àlìjáàrọ̀ kó tó di pé ápìlì yẹn wà táàmà kó tó pé kí ni o kó tó di pé ápìlì yẹn wà táàmà wọn wá àgbà tààrí lọ́wọ́ tààrí yìí. wọ́n ní mùsùlùmí ni wàrà dáàlì ìṣòro ti sí àbìrìjà ọ̀rọ̀ wọn láàrí pé ó ti kó àwọn mẹ́tẹ̀ẹ̀mù lálàáfíà ìjà ọ̀rọ̀ sínú òun ló jẹ́ káyà sílẹ̀ lẹ́ẹ̀kan tó pẹ̀lú ìṣẹ́ ní ìjọmú wáyé. ẹ̀rí pẹ̀lú àwọn náà ti sọ yìí pé àlá ákídún ákídún àlámọ́bátì mọ̀ bá àhẹ́rì tó jẹ́ ìgbà tó lẹ́tọ̀ọ́ ó sì jẹ́ nínú àìsímù àìjánà ó sì jẹ́ nínú ojúlówó kẹ̀kẹ́ kẹta tàbí ẹni pé nǹkan báyìí mo fẹ́ lò ló ti ní agbọ́dọ̀ tàbí ayẹyẹ yẹ lápẹjúwe nísìnyí mo bẹ rẹǹtì ilé wọn lọ bẹ rẹǹtì ilé ẹnì ìdílé rẹǹtì wọn lọ bẹ rẹǹtì ilé ẹ gbọ́dọ̀ sọ títí bẹdùn lọ bẹ rẹǹtì mi títí bẹdùn lọ bẹ rẹǹtì mi adé ọkàn kó lọ bẹ títí bẹdùn àti kótó bí mo bẹ rẹǹtì o ó gbọ́dọ̀ jẹ ojúlówó nǹkan yẹn ẹ gbọ́dọ̀ nǹkan yẹn pàtó àbíkẹ́ sọ bó ṣe rí. ẹ ti gbọ́dọ̀ ka kíkọ́ àkókò dẹ́bi lò ó mo fẹ́ rẹ́ ilé owó ilé ìtọ́sán ọdún kan ni o ọdún méjì o oṣù mẹ́fà o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí tó ti jẹ́ iṣẹ́ bẹ́ẹ̀ nìkan fẹ́ ṣe ọgbọ́dọ̀ tó kọ́mọ̀ yìí pé dèdè iṣẹ́ tó o dèdè owó tó fèrè o tó bá ní. wọ́n ní tí níta ń pè ní na náà tó pín sí oko sínú àmọ́ bá nítorí àsìkò wa insha allah ta'ala àdùbí àmàtò tó wájú gbà mí níbi àníwáwá àwọn tí pín sí bákan náà ẹ̀ náà ta mẹ́nu kan pẹ̀lú mẹ́nu bá yìí náà nígbà mi wà ala nabiyyina muhammadin. وعلى آله وصحابه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته